الحمد لله أقف الله وبروا الذي نجى نبي الله موسى من قيد فرعون وباتي الله النبي موسى نبي أبو فرعون والصلاة والسلام على رسول الله أنو الله إكي الله قبو جزي الله النبي محمد وعلى آله وأصحابه أجمعين قشبان ورا ليلة وصحابة رأتي ببان وينيري أيما يامن الإسنوة níta afẹ́fẹ́ bá ní sọ̀rọ̀ nírọ̀lẹ́ yìí òun náà ni ọlá tó wà fún ààwẹ̀ aṣọra àti ẹ̀kọ́ tá a fẹ́ kọ́ níbi ààwẹ̀ náà ààwẹ̀ aṣọra yìí ó jẹ́ ààwẹ̀ kan tó jẹ́ sọ́ọ̀mù mustahab ààwẹ̀ tá a fẹ́ ká gbà tá a máa fi sọmọ lọ́wọ́ bá wa ààwẹ̀ sunna ni anabi sallallahu alayhi wa sallam anabi a máa gbà á anabi sì pa àwọn sàhábà lásà yìí pé ká gba ààwẹ̀ náà àwẹ̀ yìí òun náà ni àwẹ̀ ìjọ kẹwàá oṣù muharram ìjọ kẹwàá nínú oṣù muharram al-yawm al-ashir àwẹ̀ ìjọ yẹn ni wọ́n pè ní sọ́ọ̀mù àṣùrà àwẹ̀ ìjọ kẹwàá oṣù muharram oṣù yìí tá a wà ń bẹ̀ ẹ̀yọ́ màá yá mi kí ló fà á tá anábì fi ní agbáwé náà anábì di oyé wa aleyhi salatu wa salam wípé ìjọ yẹn ni ọlọ́run ọba ọ̀la anábì wa musa kó lọ́wọ́ faraon fìràwọ́ náà ń lè pa Musa ọ̀fẹ́ pa kí ló fẹ́ pa fún ọ̀fẹ́ pa torí la ilaha illallah nítorí pé Musa ń jó yé fìràwọ́ náà pé la ma'buda bihaqqin illallah kò sẹ́nìkan tó jẹ́ ọba tó sì lẹ́tọ̀ọ́ sí ká máa sìn yàtọ̀ sí ọlọ́run Allah fìràwọ́ sì ti sọ wípé òun ni ọba gbogbo ayé fìràwọ́ náà fìdí ìjọba rẹ̀ rinlẹ̀ níwájú ọlọ́run ọlọ́run wa rán musa si, pé kí musa lọ́ọ́ sọ fún pé kì í sọ lọ. nígbà musa dọ́dọ̀ faraon faraon náà wá ń wò pé musa àbíwọ náà kọ́ ni àbíwọ lọ gbọ́dọ̀ wá ń bí ni wọ́n ń pàtà fún musa àbíwọ ìwọ kò ṣe nǹkan báyìí anabi musa ni ọlọ́run rán mi sí ọ ni ọlọ́run ní kí n wá sọ fún wọn pé èyí sọ lọ anabi musa alayhi salatu wa salam ó fi àwọn àmì ó fi hàn faraon tí faraon náà ó fi mọ̀ pé òjíṣẹ́ látọ̀dọ̀ ọlọ́run fúráhùn lọ́ba ní tó kù ní pé òun ò kó gbogbo àwọn ológun jọ kí wọ́n wá han Musa lè mà kí wọ́n wá ṣaagùn sí àwọn sahara àwọn ológun fúráhùn wá kó gbogbo àwọn ológun jọ wọ́n pọ̀ rẹpẹtẹ wọ́n ní wọ́n fẹ́ lé sẹ́wọ́ntì láwọn àgbààgbà nínú àwọn ológun àwọn babaláwo àwọn ológun tí wọ́n máa ń bẹ ìsúnṣẹ́ fúráhùn kó wọn jọ ó ní ẹ wá dágbára wò lára Musa ẹ̀yọ́ màá yá mi ọlọ́run sọ náà lọ Qur'an Karim a'udhu billahi minash shaitanir rajim ọlọ́run bá ní qala lahum Musa Musa wá ń sọ fún wọn pé aliku ma antum mulikun ẹ̀yin ni kẹ́ ẹ kọ́kọ́ dágbára tí yín wò níta bá fẹ́ jù lẹ̀ tẹ́ fẹ́ ṣe ẹ̀já rí fa alqaw hibalahum wa isiyahum ọlọ́run bá nílò àwọn ológun Fáráò náà bá na àwọn okùn lẹ̀ àtàwọn ọ̀pá ọ̀pá onígi wàkọ́ọ̀lù bẹ́ẹ̀ zati faraawuna àwọn kèfèrí àwọn ológun wọ́n ní pẹ̀lú ọlá faraawun inna lanahanu laghalibun àwọn aláàbòrí musa fa'alikọ musa asọ́ ọlọ́run bá ní wọ́n ti ju tiwọn lẹ́ àbí ó sì ti dejò àlópa yìí dání ọ̀pá àti okùn ni wọ́n ń lọ bí ejò kì í sì ṣejò ọlọ́run bá ní ìwọ musa ìwọ náà ju tiẹ̀ lẹ̀ fa alqā musa asā anabi musa bá ju ọ̀pá títí ẹ̀ kalẹ̀ fa idhā hiya talqafu mā yafikūn lọ́pọ̀ anabi musa náà bá dé jò ńlá ó bá gbé gbogbo àwọn ejò yẹn mìká ló gbé wọn jẹ lọ́kọ̀ọ̀kan fa ulqiya as-saḥaratu sājidīn àwọn àgbà oníṣẹ́ṣẹ́rò àwọn àgbà ológun yìí wọ́n bá fẹ́rí kalẹ̀ o qalu āmannā bi rabbil ālamīn àwa gbọ́ ọlọ́run ọba gbọ́ ọba tí ń darí gbogbo ayé ọba tó rán musa ń sẹ́ ọba yẹn làwa gbàgbọ́ títí musa dáhùn yìí ẹnìkan ọ̀dọ́rú ẹ̀ wò rí agbára ńlá kan ló lò agbára náà ju agbára tàwọn lọ agbára àwọn náà lọ́lọ́run ọba tó ní gbogbo ayé tọ́lọ́run àwọn ń àwa wá gbà fọ́lọ́run ọba náà rọ́bì musa wa harun ìwọ farao náà tí ọba yọ dáadáa ọlọ́run ọba musa àti harun ìlànà rìfáàsì ọ tí ọba yọ wọ farao qala amantum lah faraona ni ẹ̀yin ológun mi ẹ̀yin alágbára ẹ̀yin gbà ẹ gbàgbọ́ ẹ gbà Musa gbọ́ kọ́bílà àni àádánà lakum tèmi ò sì yọ̀ǹda fún yín ká ẹ gbà Islam innahu lakabirukum alladhi allamakum as-sihra falasawfa ta'lamun adé pé òun gan làgbà yín ti ń kọ́ yín ní oògùn òun gan ni àgbà olóògùn ní tẹ́ lè kó oògùn lọ́dọ̀ rẹ̀ ẹ wàá gbà ó ẹ mà ó èmi ọ̀hàn ilé ma láwùkọ̀ tí a nà àìdíyàkùn ń gé ọwọ́ yín kan wọ́n àrùjúlẹ̀kùn min khilaf ń sì gé ẹsẹ̀ kan ọwọ́ ọ̀tún àtẹsẹ̀ òsì àbẹ́sẹ̀ òsì àtọwọ́ ọ̀tún wọ́n láwù sọ́lé bannakum ajma'in èmi fara áhùn ń wà á sẹ́yìn lálórí ń kàn yín mọ́ ara gi gbogbo yín ní kàn mọ́ ara gi tí gbogbo aráàlú ọ̀ wò yín ẹ sì kú sẹ́rì so ẹ kú sẹ́rì jìnnà kọ́ lóla àbáyé àwọn ológun àná wọ́n ti gba wọ́n ti ní ìmánì wọ́n ti gbà ìmánì ti wọ inú ẹ̀mí wọn wọ́n yanu gbogbo wọn ni wọ́n panu pọ̀ wọ́n ní Fáráò náà báyìí wọ́n ní kò sí wàhálà inna ila rabbina munqalibun bọ̀ pa wá bọ̀ pa wá á padà lọ lè bọ́ lọ́wọ́ bá wa náà ní tẹ́lẹ̀ ọlọ́wọ́ Allah wa ti gbàgbọ́ òun lọ́ba tí ó pa wá ọ̀dọ̀ rẹ̀ là ń lọ nítorí ọba ṣe kù sí nígbà tí ìmánì ti wọnú ẹ̀mí wọn àyà wọn ti kí gbangba bí ìmá ti ní ìmánì yẹn láyà ni wọ́n ní inna natma'u an yaghfira lana rabbuna khatayana wa fir'aun níta kan retí lọ́dọ̀ ọlọ́run ọba náà ní kọ́lọ́run kó sáfìrí jì wá gbogbo àwọn àṣìṣe wa àwọn oògùn tá a ti ṣe síwájú àwọn oògùn ká gbogbo àwọn oògùn tá a ti ṣe síwájú àwọn dán tá a ti pa kọ́lọ́run sáfìrí jì wá làwọn retí lọ́dọ̀ ọlọ́run an kunna awwalal mu'minin adúpẹ́ tọ́lọ́ ní ká jẹ́ ọ̀kan nínú àwọn olùgbàgbọ́ òdodo lẹ́nu wa awhayna ila musa ọlọ́run bá ní àwọn aránṣẹ́ sí musa pé wọ musa àni asiri bẹ ibadi innakum muttaba'un ipe wọ musa wà táwọn ẹrú mi tí wọ́n gba islam ẹ̀fìlúlẹ̀ ẹ̀fìlúlẹ̀ hmm. nítorí pé innakum muttaba'un faraona àtàwọn ọmọ ogun rẹ̀ wọ́n lè pààyàn o wọ́n fẹ́ gbẹ̀mí yín wọ́n pààyàn fa arsala faraona fil madain hashirin faraona sì wá ránṣẹ́ sí gbogbo àwọn aráàlú tí wọ́n jẹ́ ọmọ ogun ó kó gbogbo wọn jọ inna ahulahi lashiri zimatun qalilun ó ní àbórí musa musa àtàwọn ìjọ rẹ̀ díẹ̀ náà ni wọn wọn ò tó nǹkan wọn ò dún tá a lè parẹ́ lọ wa innahum lana laghaizun wọn bí wa nú o wọn tún pẹ̀lú mi lọ́lọ́run lẹ́yìn èmi faraon wa inna ala jami'u hadhirun aburú gbàgbọ́ tí wọ́n gbé dé yìí ọ̀yẹ̀ ká sọ̀rọ̀ à ń bẹ̀ o tá a bá tètè mójútó wọn ká pa wọn ìgbàgbọ́ ọkọ̀ sọ́ba kan lẹ́yìn ọlọ́run ọba tá a sìn wọ́n fún akásìrì ilẹ̀ wa o fa akhrajnahum min jannatin wa uyun ọlọ́run ọba ní ìgbà tí wọ́n gbèrò páwọn fẹ́ pa Musa àtàwọn àjọ ẹ̀ ọlọ́run láwọ̀ ọlọ́run alẹ́ wọn jáde kó nínú ọlá tá a sì fún wọn Fáráò náà bó ṣe tóbi tó pẹ̀lú ọlá yìí òun náà pinnu ọlọ́run náà tẹ̀lé wọn la ilaha nítorí ìyàtọ̀ fẹ́ jẹ́ ẹ̀ ọlọ́run ní fa akhrajnahum min jannatin wa uyun àwọn ọlọ́run la lé wọn jáde kúrò nínú ọgbà oko wọn a lé wọn jáde kúrò nínú gbádùn wa kunuzin wa maqamin karim a lé wọn jáde kúrò nínú owó wọn àtàwọn dúkìá wọn àtàwọn ààyè ńlá tí wọ́n wà àtàwọn ilé tí wọ́n kọ́ a wọn jáde a wọn jáde kúrò mẹ́ẹ̀ bí wọ́n ṣe jáde tán láwọn lọ bá Musa ọ̀hún mọ̀ pé àwọn ò tún padà síbẹ̀ mọ́ kazalika wa awrathnaha bani Isra'il ọlọ́run bá ní àwọn ọmọ bani israel àwa jogun gbogbo táwọn faraona filẹ̀ àjogun rẹ̀ fún wọn fa atba'uhum mushriqin ní faraona àtàwọn ọjọ́ rẹ̀ ní wọ́n bá gbá tẹ̀lé anabi musa ní wọ́n bá ń lọ ní wọ́n bá ń lọ ní wọ́n tẹ̀lé wọn lọ falamma tara al-jam'an ọlọ́wọ́n ọba ní àwọn méjèèjì wá ríra wọn àwọn àjọ musa àwọn ti wà ní etí odò àti musa wọn ò lè dódò kọjá nígbà wọn wẹ̀yìn wọn rí faraona àtàwọn ọjọ́ rẹ̀ táwọn náà ń bọ̀ pẹ̀lú nǹkan jà pẹ̀lú àwọn ọmọ ogun qala ashabu Musa àwọn ìjọ Musa tó ṣe gba Islam inna la mudrakun wọn ni wọ́n Musa ọwọ́ ti tẹ̀ wá o qala kalla anabi Musa ni kò rí bẹ́ẹ̀ ọwọ́ tẹ̀ wá inna ma'iya rabbi sayadin ọlọ́run ọba aláǹbẹ pẹ̀lú mi yóò sì fún alábàáyọ ń bẹ táwa yìí fa awhayna ila Musa ọlọ́run nígbà tí Musa ti gbà wá gbọ́ fa máa bá yọ àwọn aránṣẹ́ sí Musa pé anadori bí aṣọ kẹlẹbàárẹ ọ̀pá tó wà lọ́wọ́ rẹ̀ ni ọ̀pá tó wà lọ́wọ́ rẹ̀ fi na omi fanfalakọ lọ́nà ẹ̀ bá là ọlọ́wọ́n bá ní omi kọ̀ọ̀kan tó dúró lẹ́gbẹ̀gbẹ́ ọ̀rẹ́ ẹ̀gẹ́ gbà tí òkè bá dúró wọ́n azlafna thammal akharin ọlọ́wọ́n bá ní labá ní Musa ọ̀yá ọ̀yá ẹ̀yẹ ẹ̀wọ́nú omi tí tómi ò sì ní kàn yín la ni wọ́n bá jáde lọ wọ́n azulafna samal akharin làwọn ọlọ́wọ́n bá lábá ti Fáráò náà bọ̀bẹ̀ pẹ̀lú àwọn ọmọ ogun rẹ̀ ọlọ́run láwa la tì wọ́n torí wọ́n fẹ́ máa tàdí ọlọ́run la tì wọ́n wọ̀bẹ̀ ẹ̀yin náà wọ̀bẹ̀ ẹ wọ̀bẹ̀ omi tẹ́ ẹ̀ máa bọ́ sí là ẹ wọ̀bẹ̀ nígbà wọn wọ̀bẹ̀ tán làbá tẹ̀ wọ́n rí wa anjayna musa wa ma'ahu ajma'in àwa la musa àtàwọn tó pẹ̀lú musa náà àwọn olùgbàgbọ́ òdodo thumma aghraqna al-akharin ọlọ́run bá láwọn faraon àtàwọn ọjọ́ ẹ̀ àwa àti àwọn rẹ̀ omi wá padé padà omi padé padà ọba bómi lọ inna bi dhalika la aya ọlọ́run bá ní eh, bí mo sì sọ̀rọ̀ Mùsá yìí àtọ̀rọ̀ faraon ni àmì ní o tẹ́fì mọ̀ gbẹ́mi ọlọ́run bá ń bẹ̀ o wa ma kana aktharuhum mu'minin mo sì jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn mèèyàn wọn nígbàgbọ́ sí ọlọ́run ẹ̀yọ́ màyá mi ọlọ́run pè wá èyí tí mo sọ yìí á rí àkọọ́lẹ̀ rẹ̀ nínú suratu shu'ara quran twenty six láti aya forty three dé aya sixty seven ẹ̀yọ́ mayami nínú ẹ̀sìn wa bí musa bọ́lọ̀ ṣe la musa kù nínú aburú faraona ọjọ́ yìí wá bọ́ sí ọjọ́ kẹwàá oṣù muharram ẹ wá rí ọjọ́ yìí anabi musa máa fi ń gbààwẹ̀ wọ́n á máa gbà náà ká anabi ò tó dé nígbà anábì wa muhammad sallallahu alayhi wa sallam tó wá dé madina anábì bá àwọn yahudi tó ń gbà wẹ̀ yìí anábì wa sọ fún àwọn yahudi pé àwa gan lálẹ́tọ̀ láti máa gbà wẹ̀ yìí anábì lẹ́yìn tẹ́ jẹ́ mùsùlùmí antum ahaku bi musa minhum fasumu ẹ̀yin gan ni èèyàn musa torí olùgbàgbọ́ òdodo lẹ́yìn àti musa àwọn eléyìí ọgbàgbọ́ ẹ̀yin náà máa gbà wẹ̀ náà bó sì di pé àwẹ̀ yìí anábì ní ká máa gbà nìyẹn anábì sallallahu alayhi wa sallam wa ni ẹni bá gbà wẹ̀ jọ aṣura siyamu yawmi aṣura inni ahtasibu ala Allah ya yukaffira sanata allati qabla anabi lọ́wọ́ bá pa ẹ̀ṣẹ̀ kéékèèké ọdún kan rẹ̀ fún ẹni bá gbàwẹ̀ aṣura aṣura yìí ọjọ́ àwẹ̀ ní fáwọn mùsùlùmí ọjọ́ ọ̀fọ̀ ni ọ̀fọ̀ òun náà ní fáwọn ṣẹ́à àwọn ọmọ sara wọn ládàá àwọn ọmọ àwọn ọmọ bànújẹ́ wọn wọṣọ dúdú àwọn lẹ́yìn òsì nínú ẹ̀sìn Islam kọ́lọ́mù bá fi wọ́n ọjọ́ yìí àtúnjẹ́ ọjọ́ ayọ̀pọ̀ra fáwọn kan tán láwọn ṣe káyókáyó àwọn lẹ́yìn náà àwọn náà ti kú lójú ọ̀nà àwọn tí wọ́n wà lójú ọ̀nà làwọn tí wọ́n ń gba àwẹ̀ jọ́nà àwẹ̀ yìí yóò wá wáyé tọdún ni ó wáyé pẹ̀lú yọ̀ǹda ọlọ́run gẹ́gẹ́ bí òun ka sultan torí sultan òun náà sọ fún wa pé oṣù yọ̀ǹjọ báyìí gẹ́gẹ́ bí òun ka sultan àwẹ̀ yóò wáyé níjọ́ tuesday tí ń bọ̀ níjọ́ tuesday òun náà ní ọjọ́ kẹwàá bẹ́ẹ̀ bá lè gbàjọ́ kẹsàn-án tí ń jẹ́jọ́ monday ìbádájú anábìnrin la yín bàkẹ́tù la kọ́bìlì la ọ̀ṣunmọ́n na tàṣà anábìnrin ti máa dọ̀nù tí ń bọ̀ ìmọ̀ba tún gbàjọ́ kẹsàn-án kún tèmi kó lè bá yàtọ̀ sí táwọn Yahudi àti pé ìtọ́ dáadé ká gba ìjọ kẹsàn-án ká sì gba ìjọ kẹwàá kí gbogbo wa náà ká lè gbà pé ọlọ́wọ́n bá a láà ọ̀rẹ́dì àti yọwọ́ kó ẹnì kọ̀ọ̀kan wa kọ́lọ́ mọ́sá ìsànú wa wasalaamu alaykum wa rahmatulahi wa barakatu.